ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ni fún ọlọ́run fún àkókò yìí àti ọjọ́ òní èyí tí ọlọ́run fi ààyè gba èmi àti ìwọ láti wà láàyè láti wà láyé àti pàápàá láti wà ní ààyè títí di àkókò yìí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a wà tí a ti gbé ń gbọ́ mi orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí life word èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti BMAA ìyẹn ni Baptist Missionary Association of America èyí tó jẹ́ ti ẹ̀ka ti Nàìjíríà lónìí yìí ní agbára Ọlọ́run a máa tẹ̀síwájú lábẹ́ àkòrí ńlá èyí tí a pè ní ọ̀rọ̀ Ọlọ́run nínú eléyìí la ti ń kíyèsí oríṣiríṣi àwọn ìbéèrè àti àwọn gbólóhùn tá a sì ń kọ́ra wa ní ẹ̀kọ́ mo gbàgbọ́ lónìí wípé ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ bákan náà um, lónìí yìí ní agbára ọlọ́run a máa kíyèsí ọ̀rọ̀ tó ní í ṣe tí mo pè ní àkòrí wípé ọlọ́run ń fẹ́ kí a fi ọ̀rọ̀ ẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀ lé àwọn ìran tó ń bọ̀ láti lè fi lé wọn lọ́wọ́ ó jẹ́ ìfẹ́ ọlọ́run láti fa ọ̀rọ̀ ẹ̀ láti fi ọ̀rọ̀ ẹ̀ lé àwọn ìran tó ń bọ̀ wá láti fà á lé wọn lọ́wọ́ ká tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gba àdúrà ọlọ́run ipá àtagbára bàbá wa àti àjínde àti ìyè ọlọ́run má jẹ̀mú ọlọ́run àánú agbẹ́yìnga bàbá gba ọpẹ́ wa orí nínú ìjọba ènìyàn aṣẹ́yìn lọ́ba ọlọ́run gba ẹ̀yìn wa bàbá lẹ́ẹ̀kan sí à ń lọ sínú ọ̀rọ̀ yín jésù kristi máa bá wa lọ ẹ ṣe wa níyè sí ọ̀rọ̀ náà kórúkọ yín di àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín bí mo ìṣọsíwájú wípé ó jẹ́ ìfẹ́ ọlọ́run láti fi ọ̀rọ̀ wọn ká fà á lé àwọn ìran tó ń bọ̀ wá àwọn ọmọ ẹ̀yìn àwọn ẹbí àwọn ará àwọn ọmọ tó ń bọ̀ ó jẹ́ ìfẹ́ ọlọ́run láti jẹ́ kí wọ́n ṣe kí ni o kí a kọ́ wọn ká fa ọ̀rọ̀ Ọlọ́run lé wọn lọ́wọ́ ká kọ́ wọn kójú wọn kó ṣe kíni o kó dá ṣáṣá sí i. Àwọn àgbà bọ̀ ńgbà kan wọ́n sọ wí pé igbó tí wọn bá orò tí wọn bá mọ́mọdé wọ̀ wípé òrìṣà yẹn máa parun gbẹ̀yìn ni. Ẹ ẹ̀ rí ọ̀rọ̀ yẹn ó jẹ́ òye tó jẹ́ pé ọgbọ́n Ọlọ́run pàápàá lẹ́ni tó wà nínú ènìyàn tí wọ́n tí wọ́n tí wọ́n tí ẹ̀ṣẹ̀ tó sọ di ìdíbàjẹ́ òun náà fi jẹ́ kán ní kí àwọn kí yorùbá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ bẹ́ẹ̀ yẹn wípé òrìṣà òrìṣà tá à ń sọ gangan òun ni ọlọ́run kì í ṣe ohun táyàn òrìṣà téèyàn kankan ń bọ ṣùgbọ́n ọlọ́run alààyè bí èèyàn ọlọ́run fẹ́ kí a fi òun tó ju gbogbo tó ga ju gbogbo àwọn òrìṣà lọ ọlọ́run fẹ́ kí àwọn ọmọ wa kó mọ̀ ọ́n ó sì ní ipa tí a gbọ́dọ̀ kó gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn gẹ́gẹ́ bí olórí ilé gẹ́gẹ́ bí olórí ẹbí a gbọ́dọ̀ lè kọ́ àwọn ìran tó ń bọ̀ wá ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká wo nǹkan tí tí Mósè sọ nínú ìwé Deuteronomy ìyẹn ìwé karùn-ún ti Mósè ìwé Deuteronomy orí ìkejì lé ní ọgbọ̀n orí ìkejì lé ní ọgbọ̀n ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ìwé Deuteronomy orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ orí kejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ìyẹn ní verse forty six ó ní ó sì wí fún wọn pé ẹ gbé ọkàn yín lé gbogbo ọ̀rọ̀ tí mo sọ láàárín yín ní òní tí ẹ̀yin ó pa láṣẹ fún àwọn ọmọ yín láti máa kíyèsí àti láti máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí ẹ̀kẹ́ hallelujah ẹ rí i wípé nígbà tí Mósè tí ó ti parí sáà ẹ̀ tí Jésù tọ́lọ́run ní pé kí Mósè kó lọ fi Joshua sí fi ṣe olórí kó tó dìgbà yẹn ó wá pe gbogbo àwọn olórí Ísírẹ́lì ó pè wọ́n jọ gbogbo àwọn àgbààgbà Ísírẹ́lì àwọn akọ̀wé gbogbo àwọn tó jẹ́ adarí kankan nídìílé gbogbo kankan ó pè wọ́n jọ Mósè wá rán àwọn ó rán wọn létí òfin mẹ́wàá tí Ọlọ́run fún àtàwọn òfin míì ó wá rán àwọn ọmọ Ísírẹ́lì létí pàtàkì ẹ̀ fún wọn láti lè ṣe ṣùgbọ́n níbi tí a wá dé yìí ní <clears throat> ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta yìí ó wá ń sọ wípé ó ń sọ fún wọn wípé ó ní ó sì wí fún wọn pé ẹ gbé ọkàn yín lé kíni o lé gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yín tí mo sọ láàrin yín lónìí ó ní tí mo sì paláṣẹ fún yín ní òní ó ní ó paláṣẹ fún àwọn ó ní ẹ paláṣẹ fún àwọn ọmọ yín kó máa kíyèsí wọn Mósè ń fi ọ̀rọ̀ Ọlọ́run ó ń filé àwọn ó ń filé àwọn ènìyàn lọ́wọ́ báyìí ó ń fi lé Joshua lọ́wọ́ ó ń fi lé àwọn àgbààgbà Ísírẹ́lì ó ń fi lé wọn lọ́wọ́ wípé wọ́n gbọ́dọ̀ lè jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run kí wọ́n fi ọkàn sí ọ̀rọ̀ Ọlọ́run láti mọ̀ ọ́n kí wọ́n fi pàṣẹ kán pàṣẹ kán paláṣẹ fáwọn ọmọ wọn láti lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nà tí wọ́n fi lè paláṣẹ fún wọn náà ni pé kí wọ́n dẹ̀ kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run nǹkan tí Mósè tó ń retí nìyẹn ẹ̀kẹ́ hallelujah tá a bá tẹ̀síwájú a ó tún rí látinú ìwé àìsáyà orí ìkẹjọ ìwé àìsáyà orí ìkẹjọ ẹsẹ ẹsẹ ìkẹrìndínlógún ìwé àìsáyà orí ìkẹjọ ẹsẹ ìkẹrìndínlógún ó ní di ẹ̀rí náà ó ní fi èdìdí di òfin náà láàrin àwọn ọmọ ẹ̀yìn mi eléyìí sì jẹ́ ìkìlọ̀ nípa bíbá nípa bíbá òkú sọ̀rọ̀ torí pé àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ Júdà ní àkókò yìí nígbà tí tí wòlíì Àìsáyà tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n ti wọnú oríṣiríṣi àwọn wọ́n ti wọnú oríṣiríṣi ìbọ̀rìṣà lọ wọ́n ń bòkú sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìbọ̀rìṣà tí wọ́n ń ṣe Ọlọ́run wá ń sọ fún wòlíì wòlíì àìsáyà wípé ó ní kó fi èdìdí kó fi ṣe kí ni o kó fi di òfin òun láàrin àwọn ọmọ ẹ̀yìn mi láàrin àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run gbúdọ̀ ṣẹ àwọn ọmọ ẹ̀yìn sì gbúdọ̀ mọ̀ ntọ́lọ́run sọ àti ọ̀rọ̀ ọlọ́run tó gbúdọ̀ wá sí ìmúṣẹ ohun tí wọ́n gbúdọ̀ mọ̀ tí wọ́n gbúdọ̀ mú dání tí wọ́n gbúdọ̀ máa kọ́ tí wọ́n gbúdọ̀ máa ṣe níbi tán bá tán bí tán lọ torí pé wọ́n máa ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi ó fi hàn wá wípé wọ́n á lọ sí wọ́n á lọ sí Bábílónì sínú ìgbèkùn wọ́n á dẹ̀ padà bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n mú dání nígbà tí wọ́n lọ sí Bábílónì sínú ìgbèkùn wọ́n mú dání wọ́n rántí ọ̀rọ̀ yìí wọ́n ṣí èdìdí yìí wọ́n kà á ibẹ̀ ni wọ́n ti ṣèpinnu pé táwọn bá ti padà sí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ìlérí àwọn ò tún bá wọn ní ọba mọ́ àwọn ò tún ní foríbalẹ̀ fún òrìṣà kankan mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìpinnu wọn ẹ ké hallelujah a gbọ́dọ̀ lè rántí ọjọ́ ọ̀la wípé a ó kú òun bí a sì gbọ́dọ̀ lè jẹ́ kí ìran ọjọ́ ọ̀la tó ń bọ̀ kí wọ́n mọ ẹni tí Ọlọ́run jẹ́ wọ́n gbọ́dọ̀ mọ ta ni Ọlọ́run jẹ́ sí wa wọ́n gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ni bàbá wa pé Ọlọ́run ni ibi ìtẹ̀dó wa wípé Ọlọ́run pé Jésù Kristi òun nìkan náà ni òun nìkan náà ni òun ni ogún tí a ní pé jésù ọlọ́run òun náà ni ogún tí a ní ta gbọ́dọ̀ tẹ̀lé ta gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ta gbọ́dọ̀ sinmi lé ó ní sọ fún wọn kí wọ́n gbé ọkàn wọn lé gbogbo ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ lè gbé gbogbo a gbọ́dọ̀ lè kọ́ àwọn ọmọ àwọn ọmọ wa nínú ẹbí wa a gbọ́dọ̀ lè kọ́ àwọn àwọn ọmọ wa àwa tó jẹ́ àgbàlagbà a gbọ́dọ̀ lè kọ́ àwọn ọmọ àbí àwọn ọmọ ọmọ wa ní ọ̀rọ̀ ọlọ́run fún wọn láti lè gbọ́kàn wọn lé láti lè gbégbé ayé aṣẹ́gun pàápàá nírú àkókò tí a wà yìí àwọn ìran míì àwọn ẹlòmíì àwọn sì rò pé àwọn ti dẹni ìgbàlà gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbàlà yẹn wọn ò ní bá ọmọ wọn sọ wọn ò fi Jésù Kristi fi hàn ọmọ wọn wọn ò fi Bíbélì wọn ò fi hàn àwọn ọmọ wọn wọn gbàgbọ́ pé ilé ẹ̀kọ́ àbílé ìjọsìn yóò dáa ilé ìjọsìn dáa ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi da ilé àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ti ń kọ́ àwọn kéékèèké ní ọ̀rọ̀ ọlọ́run àti ní ní ìwé ó da kán kọ́ ọ̀rọ̀ ọlọ́run ńbẹ̀ ṣùgbọ́n òbí ó ní ipa tó gbọ́dọ̀ kó àwọn bàbá àwọn arúgbó wa wọ́n ní ipa tẹ gbọ́dọ̀ kó láti fi ọ̀rọ̀ ọlọ́run fi hàn ìran tó ń bọ̀ wá ẹ̀rá àǹfààní tí àǹfààní láti ìbá tó tí ìbá jẹ́ tí a bá lè fi bá ṣe ń bá àwọn ọmọ wa dọ́rẹ̀ẹ́ àbí bá àwọn, àwọn ọmọ ọmọ wa dọ́rẹ̀ẹ́, ká fi àǹfààní yẹn fi kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Fífi ọ̀rọ̀ Ọlọ́run lé wọn lọ́wọ́. Èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá tí èmi ní. Òun ló, òun lọ́lọ́run ń lò. Bàbá tèmi lọ́lọ́run lò láti fi ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀nà Ọlọ́run fi hàn mí. Ṣé ìwọ lè sọ bẹ́ẹ̀ nípa bàbá tìẹ? Bàbá, ṣé o fẹ́ kí àwọn ọmọ ẹ kí wọ́n máa rántí wa wípé bàbá mi ló fi ọ̀rọ̀ Ọlọ́run lé mi lọ́wọ́? ó jẹ́ ogún tí àwọn ìran tó ń bọ̀ ò ní lè gbàgbé tí a bá lè gbìyànjú fi ọ̀rọ̀ ọlọ́run ká fi han ìran tó ń bọ̀ wá lórúkọ jésù olúwa ràn wá lọ́wọ́ ní ìparí iṣẹ́ ìránṣẹ́ yìí mo ń fi ọ̀rọ̀ ọlọ́run náà hàn lónìí ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tí ayé àtọ̀run tí a kọjá lọ ṣùgbọ́n tí ò ní kọjá lọ òun náà ni wípé jésù kristi olùgbàlà aráyé ó kú fún ẹ̀ṣẹ̀ ó gòrègé àgbélébó lọ láti fi ìfẹ́ ńlá fi hàn wá ó kú lórègé àgbélébó fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ bíbélì wípé ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fẹ́ ọmọ bíi rẹ̀ kan ṣo fún ni pẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbè ṣùgbọ́n kó lè níyà nípẹ̀kun ó tiẹ̀ sọ́nà ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ wípé ọlọ́run fi ìfẹ́ òun pàápàá fi hàn nínú èyí pé nígbà táwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ jésù kristi ó kú fún wa jésù ò kú fún wa torí pa èèyàn rere ṣùgbọ́n ó kú fún torípa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni ó fi ẹ̀jẹ̀ yìí fi ṣe ìlàjà láàrin àwa àti ọlọ́run ó sì jẹ́ ọ̀nà kan ṣoṣo tí gbogbo ìran ènìyàn lè gbà láti lè dé ọ̀dọ̀ ọlọ́run torí pé nígbà tó bá yá pinpinpin á pin á kúrò ń bíbá yìí àjòsí nílé ayé ọ̀run ní ilé wa ṣùgbọ́n ọ̀run wo ló wá fẹ́ lọ torí pé ọ̀run àpáàdì wà ọ̀run kan dẹ̀ wà tí à ń pè ní ilé tí ọlọ́run ti lọ kọ́ sílẹ̀ tá à ń pè ní paradísè ẹnìkan tí ó sì rè wọbẹ̀ paradísè yìí òun ẹni tó gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ǹjẹ́ ìwọ ti ní jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ lè jẹ́ ìpèníjà tí mo fi ń pè ọ́ níjà o sì lè ṣe bẹ́ẹ̀ lónìí kó gba jésù yẹn báwo ló ṣe fẹ́ bó ṣe fẹ́ gbà ó ní pé kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ pé gbogbo òdo rẹ dàbí àkísà ẹlẹ́gbin kò sì lè gbé ẹ débi kankan kó gbà kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó ló gba ara rẹ kó fẹnu ẹ jẹ́wọ́ kó dẹ̀ fọkàn ẹ gbàgbọ́ wípé òun nìkan ló lè gbà ọ́ ló lè fún ọ ní òdodo tirẹ̀ tó bá ti ṣe eléyìí tó bá lè ṣe eléyìí ó túmọ̀ sí pé a kọ orúkọ rẹ sínú ìwé yìí nìyẹn sọ wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ mo sì mọ̀ wípé nípa òdodo mi ọ̀run apáàdì ni mò ń lọ ṣùgbọ́n lónìí yìí mo gbà yín gbọ́ wípé ẹ kú fún mi lórí igi àgbélébó mo sì jẹ́wọ́ yín wípé jésù kristi wọnú ọkàn mi di olúwa àti olùgbàlà mi mo jọ̀wọ́ ayé mi àtọkàn mi fún ọ pátápátá jẹ́ olúwa àti olùgbàlà mi darí ayé mi ògo ni fún orúkọ yín ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti sọ eléyìí pẹ̀lú gbogbo ọkàn rẹ bíbélì wípé ó ní ọkàn la fi ń la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà tí o bá ti ṣe eléyìí mo fẹ́ kí a káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo mọ̀ wípé a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè torí pé bíbélì wípé nínú ìwé róòmù orí kẹtàlá ẹsẹ̀ kẹtàlá wípé ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa la ó ṣáà gbàlà mo gbàgbọ́ pé torí pé o ti képe orúkọ olúwa o ti di ẹni ìgbàlà ṣùgbọ́n mo fẹ́ kó wá lọ síbikíbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà lọ farahàn fọlọ́ṣọ́ àgùntàn níbẹ̀ wípé lónìí yìí ọjọ́ kejì oṣù kẹsàn-án o ti fàyè fún Jésù Kristi á kọ́ ọ bó ṣe máa dàgbà sí á máa kọ́ ẹ ní ọ̀kọ́ ọlọ́run bó ṣe máa dàgbà sí nínú Kristi Jésù bí o bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àbí o ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní agbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbẹ̀yìnga agbẹ̀yìnga torí pé ìyìn ọlọ́run adúpẹ́ torí pé ẹ ti fi àwọn àǹfààní tó wà nínú kíka ọ̀rọ̀ yín ẹ ti fi hàn wá bẹ́ẹ̀ pẹ̀lú ẹ sì ti fi hàn wá àwọn ohun tẹ́ ẹ ń retí lọ́wọ́ wa pé ká ṣe pẹ̀lú ọ̀rọ̀ yín wípé a ò nílò láti jàǹfààní ẹnìkan ṣùgbọ́n a nílò láti fi ìran tó ń bọ̀ náà lọ́wọ́ kí wọ́n lè jẹ́ alábàápín nínú gbogbo ìbùkún tí ọ̀rọ̀ yín lè fi fún ènìyàn ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run láti lè ṣe gẹ́gẹ́ bí àṣẹ yín orúkọ yín kò sì di àyìn lógo nu ayé wa adúpẹ́ torí pẹ́ ti ṣe ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.